ẹ̀ka alẹ́ ẹ̀kọ́ àtòwúrọ̀ ìdòwú ògúnbàjò lórúkọ tèmi wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè yorùbá lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ ti ń gbèrò láti lo àǹfààní ńlá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nínú ẹ̀ka ìlera orílẹ̀-èdè nàìjíríà ní ilẹ̀ òkèrè pẹ̀lú àfojúsùn láti mú ìdàgbàsókè bá ẹ̀ka náà mínísítà kejì fún ètò ìlera àti ìtọ́jú àwùjọ dókítà túnjí aláùsà ń ló fi ọ̀rọ̀ yìí léde níbi àpérò àwọn ẹni tí ọ̀rọ̀ kàn fún ìmúṣẹ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ìlera orílẹ̀-èdè nàìjíríà nínú ètò ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n wà lẹ́yìn odi tó wà nínú ẹ̀ka ètò ìlera náà akọ̀ròyìn wa olùṣeyẹ adéagbo ń ló jábọ̀ ìròyìn ọ̀pọ̀lọpọ̀ ìjínigbé àti ìpànìyàn pẹ̀lú fífi èèyàn ṣògùn owó ni ó ti di ohun tó sábà wọ́pọ̀ ní ìpínlẹ̀ Ògùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí léyìí tó sì ń fa ìdàmúdàbò ọgbẹ́ ọkàn fún àwọn ẹni tọ́rọ̀ kàn akọ̀ròyìn wa Yẹmi Dálẹ́mọ̀ jábọ̀ ìròyìn wípé ìpínlẹ̀ Ògùn yìí ni ó ti di ibi tí ìròyìn ìjínigbé ìpànìyàn fífi tipátipá bá èèyàn lò pọ̀ fífi èèyàn ṣògùn owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti ń ṣẹlẹ̀ láti bí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kínní ọdún yìí tí ìròyìn fífi ti fi léde wípé àwọn afurasí ẹni mẹ́rin kan tí wọ́n fẹ́ tí wọ́n fẹ̀mí arábìnrin kan ṣòfò tí wọ́n sì gé e lórí láti fi ṣe òṣọ́lẹ̀ òwò lẹ́yìn tí wọ́n sì fi kélé òfin gbé arákùnrin kan tí í ṣe ẹni ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n tí orúkọ rẹ̀ ń jẹ́ Philip Ogunnaike ní kòpẹ́kòpẹ́ yìí tó jẹ́ apànìyàn tó sì jẹ́wọ́ wípé òun ti gbẹ̀mí àwọn ọ̀dọ́bìnrin bíi mẹ́ta léyìí tí ọmọ ọdún méjìdínlógún tó ń lọ iléèwé girama wà lára wọn kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Abíọ́dún Alamutu ṣe àlàyé wípé ọgbọ́n àfurasí yìí tí ó fi ń rí àwọn èèyàn yìí pa ni kí ó fi ọgbọ́n ẹ̀wẹ̀ tàn wọ́n lọ sínú igbó tí ó sì dè wọ́n yí wọn lọ́rùn tí ó sì fi òkú wọn sílẹ̀ níbẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti jà wọ́n lólè àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọn nínú ìròyìn tí wọ́n fi léde ni wípé àwọn obìnrin ni púpọ̀ tó sábà ṣàgbákò ìwà láabi àfúrásì tí wọ́n mú yìí àwọn ọlọ́gbìn tí í ṣe àgbẹ̀ tó jẹ́ pé ọ̀sìn adìyẹ ni àwọn yàn láàyò ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ kí wọ́n dákun dábọ̀ rí sí àwọn àwọn náà léyìí tí wọ́n ké sí ìjọba àpapọ̀ láti kàn sí ẹ̀ka ọ̀sìn adìyẹ nítorí ẹ̀ka náà ti ń kojú ìpèníjà pẹ́pẹ́pẹ́ nínú títà àti rírà pàápàá jùlọ nínú pípèsè àti ìbí ìbéèrè àwọn ọ̀sìn adìyẹ láti ọwọ́ àwọn oníbàárà ọ̀rọ̀ yìí ni ó ń wáyé láti ẹnu àwọn àgbẹ̀ nígbà tí orílẹ̀-èdè yìí náà pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ jákèjádò àgbáńlá yìí ṣe àmì àyájọ́ ọjọ́ ẹ̀yìn lágbàáyé ìyẹn world egg day akọ̀ròyìn wa Musa Baba Aliu ni ó jábọ̀ ìròyìn náà àwọn olùkópa nínú ìpàdé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣetán yìí lórí àwọn iléeṣẹ́ tí wọ́n ń sọ ọkọ̀ di èyí tí yóò máa lo afẹ́fẹ́ gáàsì CNG tí ń ṣiṣẹ́ papọ̀ ní ìbámu pẹ̀lú àṣẹ ìjọba àpapọ̀ láti lè túbọ̀ ní ààyè àti ẹ̀ka ìyípadà ibi tí wọ́n yóò ti máa sọ àwọn ọkọ̀ ìrìn àjò wa di èyí tí yóò máa lo afẹ́fẹ́ gáàsì CNG ní orílẹ̀-èdè láti lè túbọ̀ mú ìrọ̀rùn bá àwọn ìrìn àjò àti àwọn awakọ̀ ní tí ìrọ̀rùn tó jọjú yóò sì wà ní ẹ̀ka ìrìnnà ní ilẹ̀ yìí mínísítà fún ìrìnnà ní aṣòfin saheed akali sọ pé ilé ẹ̀kọ́ orílẹ̀-èdè fún ìmọ̀ ẹ̀rọ ìrìnnà ìyẹn national institute for transport technology tó fìkàlẹ̀ sí ìlú zaria náà wà lára àwọn ibùdó tí ìjọba àpapọ̀ dá sílẹ̀ fún àwọn tó wà ní ìwọ̀ oòrùn tó wà láríwá tá a sì máa jàǹfààní rẹ̀ akọ̀ròyìn wa Adamu Sunday ni ó jábọ̀ ìròyìn náà alága ilé ìgbìmọ̀ lórí ọ̀rọ̀ eré ìdárayá Kabiru Ahmadu ti tẹnu àbùkù fẹ́ ẹnu àbùkù lu ìwà èérí àti ìwà tí ò tọ́ èyí tí wọ́n fi kan àwọn agbábọ́ọ̀lù Supra Ego ní ilẹ̀ Libya látàrí ìfẹsẹ̀wọnsẹ̀ ìpegedè bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ti ilẹ̀ adúláwọ̀ AFCON tí yóò wáyé ní Tuesday ọjọ́ ìṣẹ́gun ní Benghazi nínú ọ̀rọ̀ tí Kabiru fi léde ó ní ẹ̀mí àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ nàìjíríà super eagles ni wọ́n fi tàfàlà bí wọ́n ṣe ṣe àyídà ọkọ̀ òfurufú wọn padà lójijì sí pápákọ̀ òfurufú mìíràn ní wákàtí kan láti balẹ̀ sí Benghazi ó ní ìwà tí kò tọ́ èyí tí ò dáa láti ọwọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Libya yìí lẹ́yìn tí wọ́n ti ṣe kọjá ààlà fún àwọn akẹgbẹ́ wọn láti orílẹ̀-èdè ibòmíràn ó tẹnumọ́ ìgbésẹ̀ ìjọba Libya nípa ṣíṣe àfihàn ìwà náà gẹ́gẹ́ bí iye àbùkù tí ó sì fi kan àbùkù gba gbogbo àwọn agbábọ́ọ̀lù tó wà ní àgbáńlá ayé alága ìgbìmọ̀ eré ìdárayá wa wá gbóríyìn fún àwọn agbábọ́ọ̀lù super eagle fún ìdúróṣinṣin wọn àti ìfẹ́ tí wọ́n sì fi hàn sí orílẹ̀-èdè nàìjíríà ó sì fi dá ikọ̀ náà lójú pé ìjọba orílẹ̀-èdè nàìjíríà yóò máa mú ààbò wọn ní òkúnkúndùn nígbà gbogbo ìròyìn ní èdè yorùbá lọ́jọ́ tòní òní jù báyìí lọ ẹ má gbàgbé àti wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube Ìdòwú Ògúnbàjò orúkọ tèmi ó dàárọ̀.